يسجدون قد رأيت رسول الله صلى الله عليه وسلم يسجد فيها وعنه أن النبي صلى الله عليه وآله وسلم سجد بالنجم رواه البخاري وعن زيد بن ثابت رضي الله عنه رضي الله عنه قال قرأت على النبي صلى الله عليه وسلم النجم فلم يسجد فيها متفق عليه àwọn àdéhùn yìí àtàwọn èyí tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n dá lórí sùjúdù tìláwà wà sùjúdù tìláwà ìforíkanlẹ̀ kan ni eléyìí tó so wípé ọ̀nbẹ nínú àwọn ìforíkanlẹ̀ eléyìí tó fi ṣẹ̀rí àmúwá. eléyìí tí mùsùlùmí máa ń ṣe kò sí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa pé ọba òfin ṣẹ̀rí àmú pété a bá ti ka alukur'an débi tí wọ́n sàmì sí pé ká forí kanlẹ̀ ká máa forí kanlẹ̀ ṣùgbọ́n ìyapa ẹnu ń bẹ láàrin àwọn olùmọ̀ láàrin ni tàbí ìsọ̀ràn sọ́ràn ni ká forí kanlẹ̀ tá a ka kí ó débi tá a ti forí kanlẹ̀ àbí ibo àti bo àti bo àti bo láti máa forí kalẹ̀ ìyàpọ̀ ẹnu bẹ láàrin wọn lórí eléyìí. a rí nínú àwọn olùmọ̀ àwọn tó pọ̀ jù àwọn tó ń sọ pé sùjúdù tìláwà súnà ni èso àrùn tó bá ṣe wàá gbalada àti ní kàn lábùkù tó o bá kọ̀ láti ṣe. bó tilẹ̀ jẹ́ pé alimami abu hanifa rahimahullah wọn ní ká forí kanlẹ̀ tá a bá ka kí ó débi tí èèyàn ti forí kanlẹ̀ yẹn wájibu ní ghayru fard torí pé lọ́dọ̀ tí wọn wájibu wà fardu wà wájibu ní ghayru fard táwa lẹni tí ó forí kanlẹ̀ lẹni tí ń kí alukur'ani yìí abẹ́ni tó náà ń tẹ́tí gbọ́. láṣẹ àtàlí ẹni tí ń kí alukur'an yóò forí kalẹ̀ ìyẹn tó bá sọ pé súnà ni àbá wa pè lọ́nà yẹn gẹ́gẹ́ bá Abu Hanifa ti ṣe wí. ẹni tóun náà wá ń tẹ́tí gbọ́ òun ni almustami' òun náà ó forí kalẹ̀ tẹ́ni tí ń kí i bá forí tó bá forí kalẹ̀ ẹni tí ń gbọ́ náà ń kọ́ yóò forí kalẹ̀. apá kan nínú wọn sọ pé ẹni tí ń kí ọba àmọ́ forí kalẹ̀ ẹni tí ń tẹ́tí gbọ́ ńkọ́ yóò forí kalẹ̀. torí kọ́ ló ń sọ pé wa idha quri'a alayhimul Qur'anu la yasjudun ọlọ́run bá wọn wí. ó túmọ̀ sí pé ńgbà tí wọ́n ń tẹ́tí gbọ́ sábà ti kàdé bí fíforí kanlẹ̀ wàá forí kanlẹ̀ kódà kẹni tí ń kí ọmọ forí kanlẹ̀. àtìrí àtàlí àtìrí àlùmùsítẹ́mẹ̀ àtìrí àtàlí àtìrí àlùmùsítẹ́mẹ̀ ó kọ ẹnìkan àbókò yẹn méjì àbókò yẹn mẹ́ta àbókò yẹn mẹ́ta ẹmu kàn wá mẹ́rin àtúrà ẹni tí ń kà á ara ẹni tí ń tẹ́tí gbọ́ mhm. Mhm. al ọkùsáàmì ẹni tí ń gbọ́ tí ọ̀tẹ́ ti gbọ́ àìmọye nǹkan lọ ń gbọ́ ṣùgbọ́n tó ọ̀tẹ́ ti gbọ́ báwa lọ́la ọ̀tún kù méjì. Hmm? àtìrẹ́ ẹni tí ń tẹ́tí gbọ́ àtìrẹ́ ẹni tí ń ké àwọn ará ẹni tí ń gbọ́ sí ọ̀tẹ́ tí gbọ́ okùn méjì ará ẹni tí kò tẹ́tí a sì tún wá rẹ́ni tó ṣe é pé kò tiẹ̀ gbọ́ ó di mélòó di márùn. so ẹni tí fíforí kanlẹ̀ bá wí òun lẹni tí ń ké àti ẹni tí ń tẹ́tí gbọ́ tó fira rẹ̀ sílẹ̀ pé òun fẹ́ gbọ́ yàtọ̀ sí pọ́kàn ọ̀yà wàá bá ọgbọ́ yàtọ̀ sẹ́ni tó ṣe pé kò tiẹ̀ tẹ́tí gbọ́ abẹ́ni tó tiẹ̀ gbọ́ rárá. so èèyàn méjì yẹn èèyàn méjì yẹn lásán lọ bá wí tọ àwọn ààyè láti máa forí yẹn ìyapa tún wà ń lọ́dọ̀ àwọn ni èèyàn foríkanlẹ̀ ní gbogbo àwọn àyè foríkanlẹ̀ tó wà nínú alukur'an yàtọ̀ sí àwọn èyí tó wà nínú àwọn súrà tí wọ́n ń pè ní almufassal qisar almufassal. wa qisar almufassal ó bẹ̀rẹ̀ láti súratul qaf súratul qaf ó sí ìparí súratun nas láti qaf wal qalami àbí nù nù nù kọ́ wal Qur'ani al-majid láti kọ́ fún yẹn títí dé ìparí kúrò tó nà. pé gbogbo àwọn àyè ìforíkalẹ̀ tó wà náà al-Qur'an ni yóò ti foríkalẹ̀ àyàfi níbi àwọn kìsọ́rù mufassal tabasi wò ká tó dé kìsọ́rù mufassal á rí i àwọn àyè ìforíkalẹ̀ tó wà níbẹ̀ ọjọ́ mọ́kànlá. torí rẹ̀ mọ́kànlá yẹn láti máa forí ni ìmáàmù Shafi'i sọ. alḥanafiya àwọn ikú àyè mẹ́ńlá àyè mẹ́ńlá láti máa forí kalẹ̀ bó gbé àná alukur'an àyàfi ọ̀kan nínú méjèèjì ọ̀kan nínú hajj kéṣe méjèèjì ló jẹ́ lọ́dọ̀ àwọn hanafiya àwọn hanabila àwọn sì sọ pé rárá o. àyè mẹ́ẹ̀ẹ́dógún láti máa forí kalẹ̀ gbogbo bí tí wọ́n sàmì sípò àti forí kalẹ̀ inú alukur'an láti forí kalẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn alhanafiyi. tọ́ láṣak táwa wò wò á rí i pé gbogbo àyè forí kalẹ̀ ló tọ́ka ti forí kalẹ̀ ọ̀rọ̀ àwọn hanabila yẹn ló lágbára jù àlàyé rẹ̀ sì ń bọ̀. lẹ́yìn rẹ̀ sùjúdù tìláwà tásàlù aláfún tásì máa kọjú sí alùkébìlà àbí òbùkátà àlùwàlá ká kọjú sí ìyẹn ni pé ṣé irun tó jẹ́ májẹ̀mú fún àṣọlẹ̀ ṣé májẹ̀mú náà ni ó jẹ́ fún sùjúdù tìláwà ìyàpọ̀ láàrin àwọn olùmọ̀. apá kan nínú wọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti jẹ́ májẹ̀mú fún sọ̀rẹ́ náà yóò jẹ́ májẹ̀mú fún sujudu tilawa nítorí pé sujudu tilawati juz'un min as-salati fa kana al-qawlu fihi kal-qawli fi as-salah. kan ní nínú as-salah pé májẹ̀mú rẹ̀ yóò dàbí májẹ̀mú as-salah pé wàá sàlùwàlá fún wàá sì kọjú sí alqibla kótó di o ṣe kẹ́ ẹ má ṣe gbà á lọ́dọ̀ apá kan nínú àwọn sàhábà ó sì wá látọ̀dọ̀ àwọn míì nínú wọn pé rárá kò bùkátà ń bùkátà fún nítorí pé tilawa sajdatun laysat salatan wa kawnuha juz'an min as-salati la la ha èyí sọ́jà tó ti láwà látọ̀sírù sọ́lá tẹ̀ kò lè di sọ́lá nítorí pé abala kan ní nínú tá a máa ń ṣe nínú sọ́lá kò sọ́ di sọ́lá. wala shak eléyìí lọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí lọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ yìí pé kì í ṣe sọ́lá torí ẹ̀ májẹ̀mú sọ́lá kì í ṣe májẹ̀mú rẹ̀ torí rẹ̀ ó lè ṣe sùjúdù tìláwà tó máa ń kí alukur'ani nígbà tó lálù àlá ó lè ṣe sùjúdù tìláwà lẹ́ni tí ò kọjú sáà kíbílà eléyìí lọ́dọ̀ gbàgbé. sùrẹ́ni ibn Hazm rahimahullah ló sọ pé sùjúdù tá à ń ṣe nínú Al-Qur'an kìí ṣe rákà kan nínú òrùn kìí sì ṣe rákà méjì tura kìí ṣe sọ̀lá tí ò bá ti jẹ́ sọ̀lá àjẹpọ̀ tọ́ ká ṣe láìsàlù kọdọ ní ẹni tí ń ṣe jánábà gan tí jánábà ń bẹ lára ẹ̀ tó bá kí alukurani ó lè ṣe sùjúdù tìláwà sẹ̀rọ̀ kí lọ́dọ̀ tiẹ̀ kò burúkú kí alukurani bẹ́ẹ̀ náà ẹni tí ń ṣe ń kóòtù ó ní kò burúkú kí alukurani àwọn náà lè ṣe sùjúdù àfaramanbélé yẹn ó sì lè forí kalẹ̀ láì kọjú gẹ́gẹ́ bí àwọn gbólóhùn ìrántí yòókù bá abala kan ni nínú ajá yìí pé gbogbo ẹni tó bá ti sọ Allahu Akbar náà ó yẹ kó sàlù àlàáfíà ọba sọ Allahu Akbar àbẹ́rẹ́ bẹ́ẹ̀ so gbogbo ẹni tí ọba ti dúó gbogbo ibi tí ọba ti dúó ó gbọ́dọ̀ sàlù àlá gbogbo ẹni tí ọba jókòó ó gbọ́dọ̀ sàlù àlá gbogbo ẹni tí ọba ti assalamu alaikum ó gbọ́dọ̀ sàlù àlá torí gbogbo ẹ̀ náà ń kọ́ ajá pé dúdú mìíràn sọ láti náà ẹ̀yin òsì ní wí bẹ́ẹ̀ tí ò ti mú yín wí bẹ́ẹ̀ ajá pé withdraw ètò hadithi tí a wá kà tala kọ́kọ́ yìí hadithi abu huraira radiyallahu anhu ẹ̀yin sì máa ìgbà tí abu huraira radiyallahu anhu tó gba islam hmm? ìgbà wọn lọ gba islam wọ́n gba islam lọ́dún keje lẹ́yìn hijra nabi wa muhammad sallallahu alayhi wa sallam abu huraira wá sọ yìí pé àwọn kírun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam àwọn ti forí kalẹ̀ nínú idha as-samaa'u nshaqqat níbo nu nínú idha as-samaa'u nshaqqat wa idha quri'a alayhimul qur'anu la yasjudun àwọn àwọn kírun lẹ́yìn anabi sallallahu alaihi wasallam àwọn forí kalẹ̀ ń bákan náà waqra' iqra' bismi rabbikal ladhi khalaq níbo nu kalla la tuti'hu wasjud waqtarib ẹsì máa yí pé súrà méjèèjì ó ń bẹ nínú qisarul mufassal torí àárín qaf sí kul a'udhu birabbin nas ni wọ́n wà eléyìí sì ni àwọn ìmáàmù Shafi'i ni wọ́n yọ jáde tó fi jẹ́ mọ́kànlá sùtánà bí sallallahu alaihi bá ti wá ti bẹ́ẹ̀ adẹ́pẹ́ kò sí àlàyé fẹ́ lómi ìmánu a lè forí kanlẹ̀ ní gbogbo àwọn àyè yìí. ìdí tí àwọn Ṣafi'i tí wọ́n fi sọ pé àní forí kanlẹ̀ ń bẹ̀ ọwọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ Ibn Abbas radiyallahu anhuma ìgbé láti gbàtà nàbì sallallahu alaihi wasallam ti ṣe hijira wá sí Madina wọn ò tún forí kanlẹ̀ má nínú àwọn súrà tó wà nínú Mufassal wọn ò tún forí kanlẹ̀ má nínú àwọn súrà tó wà nínú Mufassal sòtá bá wá yọ mẹ́rin tó wá nínú mufassal nínú mẹ́ẹ̀ẹ́dógún ó kù mélòó ó kù mọ́kànlá ajá yìí pé ìṣe rẹ̀ tọ́kàn ó ti pa ìṣe rẹ̀ tó síwájú rẹ̀ eléyìí là ń pè ní an-nasikh wal báwo ni ọba ti dá lẹ́rìí tó tó bá ti pé hadith ibn Abbas yẹn fẹsẹ̀ nílẹ̀ hadith ibn Abbas kò fẹsẹ̀ nílẹ̀ hadith tó lẹ́nu lọ́nà tó gbà wá. bákan náà wa ti Abu Hurairah radiyallahu anhu wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ Muslim ló gbà wá yàtọ̀ gbogbo wa sì mọ̀ pọ́dún keje lẹ́yìn hijira l'Abu tó gba ẹ̀sìn Islam ajẹ́ pé anabi ti wa Madina lọ́dún méje l'Abu gba Islam níbo l'Abu Hurairah bá ti wa kírun lẹ́yìn anabi tí wọ́n àforí kanlẹ̀ nínú àwọn kẹsọ́rọ̀ mọ̀fọ́sọ̀ ṣé torí ẹ gbogbo àdéhùn ibn Abbas yẹn kò tẹ ẹ̀rọ náà wọlé ni eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn àyè tó máa ti láṣẹ sujudu tìláwà náà láti máa ṣe lé lọ́dọ̀gba jù. ìgbà kejì wọn láti rọ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní sọ́ọ́rẹ́ laysat min azaimi sujud ìforíkalẹ̀ tó wà nínú súrọ́tù sọ́ọ́rẹ́ ìforíkalẹ̀ tó wà nínú súrọ́tù sọ́ọ́rẹ́. kò sí nínú àwọn àyè ìforíkalẹ̀ tó lọ ń pa wá láṣẹ nínú àyà rẹ̀ pé ìforíkalẹ̀ kò sí nínú àwọn àyè ìforíkalẹ̀ tó wá ná Al-Qur'ani tó lọ ń pa wá láṣẹ ń bẹ̀ pé ìforíkalẹ̀ síbẹ̀ rí wa idha quri'a alayhimul Qur'anu la yasjudun la yasjudun ọlọ́run fi hàn pé fún wọn kì í ẹ̀yin ẹ kẹ́ forí kalẹ̀ àzima tó wà ń bẹ yẹn kò náà ní alḥabbu walḥassu walintidab wọ́n pè wá wọ́n ti wá lójú kòkòrò pé káwọn forí kalẹ̀ ká má ṣe bí tàwọn àti wọn. kalla la tuti'hu wasjud eléyìí hàn dáadáa wasjud amr forí kalẹ̀ torí àdìmà tí wọn pààyàn láti tí wọn pa kíyèsí èèyàn tí wọn tíyàn lójú kòkòrò láti ṣe so ṣùgbọ́n ti súrọ́tù won pa kí èsì eeyan kò rí bẹ́ẹ̀ fún bee fun ti wa fọ̀bọ́nà wúdu ànàmá fàtẹ̀náhù فاستغفر ربه وخر راكعا وأناب فغفرنا wúdu ذلك istaghfara rabbahu wa kharra raki'an ìròyìn lọ́nà fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa ẹjọ́ tí Dawud dá tó ṣàtìṣe nínú ẹjọ́ yẹn ọwọ́ ayé ikú ọlọ́run bá ṣàdánwò fóònù ó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá rẹ̀ ó sì ṣubú forí kalẹ̀ ọlọ́run ni wa yẹn ni pé wa kharra ó ṣubú forí kalẹ̀ fọlọ́n wá àná akọ́sẹ̀rí padà sọ́dọ̀ rẹ̀ faghfarna lahu dhalik a sì ṣàforíjì rẹ̀ ìròyìn lọ́lọ́run fún wa kò sí tọ́jọ́ pé ẹ̀yin náà forí kan lẹ́sẹ̀ bá débẹ̀ njẹ́ Ibn Abbas ń sọnù faqad ra'aytu Rasulallahi sallallahu alayhi wa sallam yasjudu fiha ṣùgbọ́n mo rà nàbí sallallahu alayhi wa sallam ti ń forí kan lẹ́ ń bẹ̀ lọ́ba tán mọ́tà nàbí ti forí kan lẹ́ ń àwa náà ń kọ́ á kan lẹ́ ń bẹ̀. ti wá nù hadith wípé anabi dawud aleyhi salam sajadaha dawud tawbatan wa sajadanaha shukra dawud ó forí kalẹ̀ ń bí nítorí àti túbá ni ṣùgbọ́n àwọn ọmọ forí kalẹ̀ ń bí láti dúpẹ́ fọlọ́ ńpọ́ gba túbá anabi dawud aleyhi salam subhanallah yóò fi hàn fún àwọn anabi ọlọ́yin sọ̀tà ara wọn náà lànà fífi ní àpèjúwe àwọn àwọn dàbí ọmọ bàbá kan náà ni àmọ́ màmá ọ̀tọ̀ọ̀tọ̀ torí rẹ̀ Dawud òun forí kanlẹ̀ láti tọrọ àforíjì ni láti túbá ṣùgbọ́n àwọn ọmọ forí kanlẹ̀ ń bẹ̀ láti ṣe kínni láti dúpẹ́ fọlọ́n fọlọ́n gba tútúbà anabi Dawud alayhi tẹ́lẹ̀ ìta bá fi kún àwọn àyè yòókù àjẹkí mẹ́ẹ̀ẹ́dógún yẹn náà ni tọ́ ilé ìjẹba a sì máa pé bá ti dábẹ́ mọ̀ ọ̀rọ̀ ọ̀rùn ọ̀rọ̀ ọ̀rùn nínú alukur'an àrí tí wọ́n sàmì sí nínú alukur'an wa pé bíbí bá ṣájúdà ṣájúdà ìforíkanlẹ̀ wà ń bì tẹ́bá ti foríkanlẹ̀ yìí àdójútì ńlá ni fún àṣepọ̀n ẹ wò bẹ́ẹ̀ ń ṣe ń foríkanlẹ̀ ń rọrùn nítorí wọn ní kó ń wo senu tó ń kọ́ láti ṣe fa torí ibu láéláé fi jẹ́ tòun lẹ́yìn náà iná sì mà láìpẹ́ orí àṣetán ọ̀sẹ̀ tí ń hó lórí rẹ̀ ọwálẹ̀ wọn á lò ń ṣetán láti forí kanlẹ̀ báyìí fún ádámà àlẹ́ ìṣẹ́lá tí wọ́n lọ ọmọ ọmọ pé kò sí tó lè ṣe bá mi di ádámà kí n forí kanlẹ̀ fún kí gbogbo orí ibú yóò tiẹ̀ tán kò lè tán o kò lè ronú kú àdá rẹ̀ kódà bó ṣe ó ti bọ́ aago ti lù kọjá nọ́mbà fún torí ẹ o sì jẹ́ ikú tọ́lọ́ bá pọ́ láti tètè tẹ́lé ni o má dàgbà sí o bá ṣe tán ni náà ṣe ṣe ń jọ́ sínú tó wò pé àyè gbà ọ́n tí ọmọ pa àyè ti ha bó ṣe ṣera rẹ̀ nu lọ́ba jiná torí ẹ má bàtàrà rẹ jẹ o tí wọ́n bá ti sọ fún ọ kọ́lọ́ ni kò sí báyìí gbìyànjú láti tètè ṣe ọlọ́wọ́n bọ̀ fẹ́ báyìí jìnnà sí i nítorí pé ibi téèyàn ti sórí rẹ̀ nù. ìyẹn kagídí hali kó sórí rẹ o kọlọ bó so alo lórí rẹ. ó tún wọn látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam sajada bin najm wọn náà nabi sallallahu alayhi wa sallam tún forí kalẹ̀ ní suratu najm wa najmi idha hawa. so ẹ sisi ma ike suratu najm náà bẹ nínú torí láàrin suratu kọf àti suratu nas ló náà wà eléyìí. ó ti ẹ̀rí ìmáàmù Ṣáfi'í ó ti wó ó sì jẹ́rìí pé àwọn kan sọ fún gbogbo bẹ́ẹ̀ náà láti forí kanlẹ̀ gẹ́gẹ́ Hanafiya àti Hanabila. ẹgbàá mi wá wá látọ̀dọ̀ Zayd ibn Thabit radiyallahu anhu qala. sẹ̀mẹ̀kẹ́ Zayd yìí bá ni olùmọ̀ńlá wọn ló sì mà nípa bá ń anabi pín ogún jù nínú àwọn sallallahu alaihi wasallam níjọ́ tó kú Ibn Abbas radiyallahu anhuma ó dúró nídìí sàárè rẹ̀ ó ní hakadha yamutul ilm bí màá ṣe ń kú ni o bí màá ṣe ń kú ni ẹnìkan ìmọ̀ ọ̀ma kú pẹ̀lú kó àwọn olùmọ̀.

bóòlù tí wàá mọ̀ pé lágbájá ní mọ̀ tó bá tẹ̀sẹ̀ kó pé lágbájá olódò ni o á wọlé torí pé wọn náà ń kọ́ ọ. àwọn olódò yẹ kó wọn mọ ara wọn àwọn olùmọ̀ńkọ́ káwọn náà mọ ara wọn. ìmọ̀ rẹ̀ pọ̀ débi pé wọ́n òun ni wọ́n ń sọ nídìí sàárè Zayd ibn Thabit pé hakadha yamutu al-'abd bí màá ti ṣe ń kú ni o ẹ sì máa bó ṣe gbá ìdánu ràkúnmí Zaidu mú tóní aládàkùn máa ń sọlẹ̀ ìwọ ọmọ àbúrò bàbá ànábì sallallahu alaihi wa sallam irú eléyìí ọ̀tọ̀ sí ọ onírárá o hakadha umirna an naf'ala bi ulama'ina. bẹ́ẹ̀ ni wọ́n pa á ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀ yàtọ̀ sí wọ́tọ̀ ọkàn gọ̀ ẹ pé ọmọ gọ̀ ọmọ hùwà aláìlẹ́kọ̀ọ́ sáwọn olùmọ̀ ìwọ sì fẹ́ nímà kò lè tètè. sùrẹ̀ Zayd ibn Thabit radiyallahu anhu olùmọ̀ àgbà nínú àwọn ata nínú àkùrẹ́ṣì ni àbí nínú àwọn ànsọ́ọ̀rù ẹ dá wa lóhùn ní ìdí náà wọ́n sọ fún yín pé Ronaldo Ronaldinho èwo lọmọ Brazil èwo lọmọ Portugal dáké kálukú àwọn òní ẹ̀gbọ́n ó ti wà lórí ni fáwọlẹlẹ ah láìláì wọn á bí pé Zayd ibn Thabit ṣé kúráṣí ni àbí àǹsọ́rí ẹ̀rín kan bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ẹ̀lì ni bí ọba ti jẹ́ kúrẹ́ṣì àǹsọ́rí náà ní ẹ bá gbòòdò <laughs> ah, àwọn tó yẹ káka fún ọwọ́ jábútẹ́ báyìí làwọn èèyàn fi mú subhanallah tó gbogbo. زيد بن ثابت رضي الله عنه أني قرأت على النبي صلى الله عليه وسلم النجم مكي والنجم إذا هوى مكي فانا مكي في النبي صلى الله عليه وسلم مكي مقبع مقبع كثير لأنه النبي صلى الله عليه وسلم إليني قرأت على مرقوية كما قرأت عليه كذا مقون كبائل دوري إذا كي مكيفون كيفون باو

tọ́ba yẹ pé zéèdù ní bá ń ké ohun òforí kanlẹ̀ bó lẹni tí ń gbọ́ ó sì wá forí kanlẹ̀ àyàfi lórí ọ̀rọ̀ tó sọ pé ẹni tí ń gbọ́ ẹni tí ń ké ọba àmọ́ forí kanlẹ̀ kẹ́ni tí ń gbọ́ kó ségin ni kò forí kanlẹ̀ ṣùgbọ́n níbí báyìí náà ló ti yẹ kéèyàn ti kẹ́kọ̀ọ́ kọ́ mẹ́kọ̀ọ́ dáadáa kó tó máa kà lọ kán lu àwọn èèyàn kọ́ lọ jálù wọn kọ́ àbọ̀ ọmọ wọ́n á fi láwà nítorí wọ́n á lọ karú àdìsí fáwọn yẹn pé Zayd ibn Thabit àbí òye yín jẹ́ máa ó ní mo ké wà nájúmọ fánábì àwọn èèyàn gan tí wọ́n ó ké fánábì báwo wọ́n wọ́n sọ̀kalẹ̀ fún ni àbánábì torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn nídìí láti kẹ́kọ̀ọ́ dáadáa bó bá ń sin gbàgbọ́ yẹ́sìn ó tún máa gbọ́ ó tún kọ́ èdè lárúbá dáadáa because

tó bá ti ráyè dórí rẹ́díò ó sì máa fọ́ọ̀mù ọmọ sọ̀sọ́ púpọ̀ ọmọ wíwò kú ló pẹ̀. pẹ̀lẹ́ yìí ó túmọ̀ sí pé à ń bùkátà láti farabalẹ̀ kẹ́kọ̀ọ́ á sì máa kẹ́kọ̀ọ́ ká lè bá a mà ká máa kẹ́kọ̀ọ́ káàárọ̀ lè bá a dẹni tí ń bọ́ síwájú àwọn èèyàn sọ̀rọ̀ torí pé ó léwu kọ́kànjẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kó lè bá a kí ìsinilọ́nà rẹ̀ ọ̀pọ̀ ju ìsinimànà lọ. ìrántí ọba farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bá ti máa tó gbé ọ lọ ó dáadáa. torí ẹ̀ ó ní mo kọ́ wọn ké lẹ́nu anabi sallallahu alaihi wa sallam anabi sì ń ké fún àwọn àyè tí ní ká forí kalẹ̀ yẹn àkọ́kọ́ àlè fi lórí gbà forí kalẹ̀ ní suratul najmi o torí àdéhìí tó síwájú àdéhìí ta nìyẹn àdéhìí Abbas oná wá wá pànàbí ò ní forí kalẹ̀ ní kìí forí kalẹ̀ láwọn mọ́ tó ti dé Madina àdéhìí ti dànù torí gbà àdéhìí ní so eléyìí tó sì fẹsẹ̀ rin lẹ̀ á ti síwájú ètò ìfẹsẹ̀ rin lẹ̀ ètò ìfẹsẹ̀ rin lẹ̀ àti ètò ìfẹsẹ̀ rin rárá. tọ́ ìgbà tí àdìsí ti wá wá látọ̀dọ̀ Ibn Abbas kwanabi sallallahu alaihi wasallam forí kalẹ̀ nínú suratu Najm riwaya Zayd ibn Thabit òun náà Bukhari àti Muslim tó gbòǹ wá òun ní kò forí kalẹ̀ ńbẹ̀ kò túmọ̀ sí wípé ń ta lọ wá nínú àdìsí Ibn Abbas èyí tí wọ́n sọ nínú hadithi Zayd ibn Thabit ti bàjẹ́ kò bàjẹ́ rárá kò bàjẹ́ rárá nítorí pé sùjúdù tìláwà gángan fúnra ara rẹ̀ ìdí inú táwọn kan fi pé súnà ni tó o bá ṣe wàá gba lára tó o bá sì ṣe kò sábùkù kan so eléyìí fi hàn wá pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ pé tó bá wù ọ́ ṣe tó o bá sì ṣe ọ̀sẹ̀ ẹni torí nígbà bá ṣe ń bìkan tó o ṣe ń bìkan ó túmọ̀ sí pé ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe túláàsì dandan tọ́tọ́tọ́ kà sínú. tọ́ hadithi ibn abbas tó wọ́n sọ pé wọ́n forí kalẹ̀ ń bẹ̀ á tún jẹ àǹfààní mi bẹ́ẹ̀ gbé ànábì máa ń forí kalẹ̀ láwọn súrà tó wà nínú al-mufassal. ti zayd ibn thabit tó wá ní wọn forí kalẹ̀ ń bẹ̀ á sọ pé kò tọ́ka sí pé wọ́n forí kalẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tọ́ka tọ́ka sí ni pé téèyàn bá fi ìforí kalẹ̀ sílẹ̀ lọ́kàn nínú àwọn àyè tó ti yẹ ká forí kalẹ̀ pọ̀sẹ́lọ̀ sábà wá ń pè wò lọ́sẹ̀wọ̀n jù nínú ká forí kalẹ̀ sábà dáyè forí kalẹ̀ àti ká má forí kalẹ̀ á sọ pé ká forí kalẹ̀ lọ́sẹ̀wọ̀n jù nítorí pé ẹni tó gba ìgbà wá wá tí wọ́n ti sọ yìí pé wọ́n ṣe nǹkan wọ́n ṣe nǹkan tí a fẹ́ tá à ń sọ nípa rẹ̀ yẹn àdéhìí rẹ̀ láti síwájú tẹni tó ní wọn ò ṣe torí ẹni tó ní wọ́n ṣe òun mú ìmọ̀ tuntun wá. ẹni tó ní wọn ò ṣe kò gbé wa kó lójú kan náà dá wa mo rò wa ẹni tó ní wọn ò ṣe aláṣùn nípa àforí kan lẹ̀ tẹ́lẹ̀ náà kò gbé wa kó ń dá wa tó ní wọ́n ṣe kò fẹ́ mú wa kó wà lọ èyí tí wọ́n mú wa kó wà lọ yẹn ọrọ rẹ̀ ju tẹni tó fi wá sójú kan náà lọ torí ẹni tó mú nǹkan tuntun wá tó ní wọ́n ṣe ọ̀rọ̀ rẹ̀ á ti síwájú tẹni tó lé nǹkan jìnnà pé wọn ò ṣe. al-ithbatu muqaddamun ala an-nafi yes á ti síwájú no ta ló mú yes wá nísìnyí Ibnu Abbas ta ló mú no wá Zaid ibn Thabit àjàbẹ̀sẹ̀ jẹ́ kéésì nínú gbogbo nǹkan o àwọn nǹkan míì wà tó yẹ pé ó rí yes ó rí no síbẹ̀síbẹ̀ wọ́n tún máa fà á lẹ́yìn àjàbẹ̀sẹ̀ jẹ́ mẹ́rin. ẹ bá ti máa rí nínú ọ̀rọ̀ tí àwọn fuqaha tí wọ́n máa ń sọ pé tó bá apply rẹ̀ lórí àwọn òfin yẹn wọ́n lè takò àwọn òfin yẹn gbà mí. wọ́n lè tako àwọn òfin yẹn nígbà míì. إليه جاء حديث زيد بن ثابت رضي الله عنه وعن, وعن خالد بن معدان رضي الله عنه قال فضلت سورة الحج بسجدتين رواه أبو داود في, في المراسيل واني حديثي أنت كسي الله تنبه في سورة الحج فالنبي صلى الله عليه وسلم واني فضلت أبي نو خالد بن معدان ولون صورة ولا في سورة الحج لولا pẹ̀lú ìforíkalẹ̀ méjì tí ń bẹ nú ẹ̀ kò sí súra míì tí ìforíkalẹ̀ méjì ń bẹ nú ẹ̀ yàtọ̀ sí suratul hajj tẹ́lẹ̀ yìí ó ń tọ́ka sí pé àǹfààní tó wà ń bẹ ni pé àyè méjèèjì sáàmì ìforíkalẹ̀ wà náà ló ti ẹ̀ka sí kínni ló ti ẹ̀ka foríkalẹ̀ ìgbàdá bá tó ṣe ìforíkanlẹ̀ láyè méjèèjì yẹn ní ìforíkanlẹ̀ ó fi jẹ́ kínní ní ó fi jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú alukur'an eléyìí ò sínú nǹkan tó yẹ kó o ṣẹ̀ṣẹ̀ máa ronú sí láti òní lọ àyè mélòó láti máa foríkanlẹ̀ nínú alukur'an náà ẹni tó bá pè mọ́kànlá ó ti yọ mélòó ẹni tó pè mẹ́ńlá èwo ló yọ náà ọyọyọ kan ti béèrè béèrè o ọyọyọ kan ẹni tó pé mọ́kànlá àwọn èwo lọ́yọ̀ dànù mẹ́rin wo lọ́yọ̀ ọyọ̀ mẹ́rin tó wà nínú qisaril mufassal àwọn ètí ń bẹ láàrin suratu Qaf sí suratu Nas ẹni tó ti pè ní mẹ́ńlá èwo lọ́yọ̀ ọyọ̀ kan nínú suratul Hajj ìjọba àwọn tó bá pọ̀ wẹ́lẹ́ náà ló mú lọ lé lónìí òtítọ́. hadith yìí tí wọ́n ti sọ yìí pé afún suratul hajj lọ́lá pẹ̀lú ìforíkalẹ̀ méjì Ibn Hajar rahimahullah wọ́n ní Abu Dawud wọ́n gbé àdéhìí jáde nínú al-marasil marasil náà ni àwọn eh, tírà kan tí imam Abu Dawud kọ tó ti mú àwọn ahadith al wà nínú ẹ̀ ahadith al-mursala àti wọn pé mursal. نوع من أنواع الضعيف من من أنواع الضعاف من الأحاديث أوليس كان لنا أحاديث توا ضعيف تو ما تي الحافظ تسويك إنه مرسل أبو داود تقبوا فأنا تبع نما نقبى مصطلح أنت ما في حديث ينقى يوجد ضعيف شو ما حديث يي Abu Dawud gbé jáde o nínú súnánù wa gbẹ̀gbọ́n tó ti wá nu súnánù kò nídìí ká sọ pé mọ̀rọ̀ síl because tá a bá sọ mọ̀rọ̀ síl ẹni tí bá ti ń gbọ́ oníṣèyí méjì pọ̀ àgbà yìí ṣùgbọ́n wọ́n gbé jáde nínú súnánù wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam láti ọ̀dọ̀ Uqba ibn Amir wa ya Rasulullah fi surati hajj sajdatan qala na'am. ومن لم يسجدهما فلا يقرأهما ìforí kanlẹ̀ méjì ń bẹnu suratul hajj àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ẹjọ́ bá ti mọ̀ pé òun ní forí kanlẹ̀ láyé méjèèjì kọ́ yà má kà wọ́n kọ́ yà má ké súra wọn. tó ṣùgbọ́n eléyìí náà ẹni tí ò bá ti ní forí kanlẹ̀ ń bẹ̀ kọ́ má ké wọn òun náà àyè ìwádìí ni torí pé àti mọ̀ ẹ́ pé tó o bá forí kanlẹ̀ ọ̀sẹ̀ lọ eléyìí jẹ́ bó ti jẹ́ ń bẹ̀rẹ̀ pàṣẹ èwo ni hadithul mursal naam hadithi ti ẹ jẹ́ kó náà parí mubtada lọ sọ tí mo kábàrò wa hadithi tó dọ́dọ̀ sàábà tí ọ̀dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó fi ẹ̀sùn kọ́lẹ̀ lára ẹ̀sùn kọ́lẹ̀ ó fi ẹnìkan lẹ̀ láàrin anabi sallallahu alaihi wasallam àtòhún tọ mhm. torí mo ní sẹ́ ń kọ́ ǹdẹ́ mọ̀ ẹ̀ lágbọ́n bí kí nìkan náà ló gbà wá kí ló ṣe ẹ sọ̀rọ̀ á and by the time tí lè lásẹ̀ by the time tẹ́yìn tẹ́yìn sọ̀rọ̀ tẹ́ máa ń sanálísìsì rẹ̀ báwọn míì.

kádìmú látòní lọ tó máa sọ pé àdìsí ni tábìrì lọ́sọ̀pá nàbì sọ pé ẹ̀yin sì mọ̀ pé sàdédé jẹ́ tábìrì àfi nítorí pé kò rí ànábì wa ànábì sọ pé ṣé lójú àlá ló ti rí ni ló ti gbọ́ kò bá ti sí problem gbogbo sàábì ńkọ́ olódodo ni ṣùgbọ́n ṣeéṣe kọ́lẹ́fẹ́nu tábìrì bíi tiẹ̀ ló náà ti gbọ́ tẹ́lẹ̀ wọn á gbọ́ lẹ́nu sàábé ó sì jẹ́ pé ẹni tó gbọ́ lẹ́nu rẹ̀ tọ́jú tábìrì tó gbé pamọ́ fún wa kọ́jọ́ kùrọ̀ kọ́mọ́jọ́ kùrọ̀ kọ́jẹ́ ẹni tó ṣe é pé ọpọlọ rẹ̀ àdéhùn ti dàrú mọ́ra wọn nú ẹ̀ ó lè gbá iná fojú ó lè gbójú fáìnà so we need to know tá a lẹ́ni náà gan tó gbà wá directly látọ̀dọ̀ sàábé ìdí tí wọn fi sọ pé ó wà nù àdéhùn bàáìfù àyàfi gẹ́gẹ́ bí mọ́mú ṣáfìí ti sọ àwọn àtà àwọn àmàrọ̀ sílù wà tó jẹ́ pé àwọn ti ṣèwádìí wọn fínífíní àwọn rí i pé àwọn eléyẹn wọn à lè pè wọn bàáìfù àwọn tí wọn gbà wá wọn bẹnu àwọn tó ga nínú àwọn tàbíì gẹ́gẹ́ bí Sa'id ibn al-Musayyib. Sa'id ibn al-Musayyib bàbá rẹ̀ ń bẹ náà sàbí òun wá ń bẹ náà tábìrì tó ga ó wá fẹ́ ọmọ tó bá ti wá gba àdìsí wa lọ́dọ̀ àna rẹ̀ Abu Hurairah Abu pátínà rẹ̀ kan náà wọ́n á jẹ́ Badamasi ọ máa sọ́ra láti wọ́n ké Badmus Badmus kó má jẹ́ pé bó ṣe wí dọ́kan lánà rẹ̀ ó bẹ̀ á ah! èmi náà lọ là <laughs> so uh, Sa'id ibn Musayyib kìí bẹ́ẹ̀ kìí bẹ́ẹ̀ sọ pé an Abi Hurairah yọ̀ọ́sọ̀ tó bá nàbì sọ ni wọ́n ti ṣèwádìí majority ètò ìsọ̀kọ́ ànábì sọ pé Abu Hurairah náà lọ́gbàá lọ́dọ̀ rẹ̀ asi kilo tí èfi sọkọ Abu Hurairah torí pé àná rẹ̀ ni tọ ó túmọ̀ sí pé gbogbo àná ó yẹ kó fira rẹ̀ sáyé ọ̀wọ̀ àyè àpọ́nlé lọ́dọ̀ àná rẹ̀ kánà yóò lè bá a máa pọ́nlé kọ́mọ́ bàa jẹ́ pé ó síjú wo lójú tẹ̀sán á wojú ara wọn kí lọ́bẹ̀rẹ̀ wọn àbùkù ni ẹ o tó ráwọn àna mi ò mọ̀ wọn ara wọn. wọn wọn ara wọn wọn kàn máa lórí òwe yorùbá ni pé á ẹkùn lánàá ẹkùn bíi báwo wọ́n gbé anami kò tó ìhoro lójú àná rẹ̀ ẹ́ ọ̀pọ̀nra rẹ̀ lé àbí òye yín àní bàbá ìyàwó ni ọ wálé ọmọ rẹ ẹ̀ kí ló kún ọjọ́ lálẹ́ àná ẹ̀ ṣe ṣe é kọ̀ máa ń صح ولا لا wọ́n bá ní ọgbẹ́ gàrí tẹ́ ń rò lẹ́bàá wa fi di kí wọ́n tún ju wojú ni tọ́ba ti jábọ́ báyìí ọ̀fọ̀ nù. wa gbogbo nǹkan ènìyàn gbófèrè níyì wọn bá fọmọ rẹ lọ́kọ má ya bàbá aláṣejù má ya ya má ya ya aláṣegbòrò kí kó tọ́ máa lọ lé ọkọ àwọn ìyá mi náà ìyá fìtínà nìyẹn òun wá wà láfíà àwọn náà ni níbi ò lẹ́wà lọ́mọ́ mi sẹ́wọ̀n pé ẹ̀tẹ́ ti dé nítorí pé jọ́kìnní jọ́kejì jọ́kẹta ìyá tó ń gbálẹ̀ sí ni ẹ tó ń pé yàrá tẹ́ ẹ fún mi yóò fún díẹ̀ o àá ẹ tó bá pààrọ̀ yàrá oṣù kínní yóò di kọ́ ọkọ ọmọ ọmọ pé níbi lọ́mọ́ mi ìgbà wọn pé mami wọn máa gbé títí ara lẹ̀kùn bílẹ̀ bá ti kí ni wọ́n ṣe kí ni àti bàbá ọmọ ṣe gbogbo àwọn àyè ọwọ́ èèyàn máa ń gbéra rẹ sí gbogbo nǹkan tí wọ́n sọ ọ́ dẹni àbùkù tí sọ méjì pín èèyàn máa ń jìnà sí ni àbí òye wa èèyàn máa ń jìnà sí ni bí àwọn mo rò pé ń fura ẹ̀ má máa béèrè àwọn rubbish nonsense questions tí ó kàn tí òwe báyà rẹ̀ dà àbí kí ni rubbish Abu Hurairah pọ́nra rẹ̀ lé ní Sa'id ibn Musayyib ló fi ń pàlé ló fi ń pàlé tọ́ àmọ́ àná tí wọ́n máa bí ọkọ ọmọ rẹ̀ pé ló lọ́n gbà lóṣù náà lọ ó tó sixty thousand ẹ sórí kámọ́bàjà ọmọ ọkùnrin fifteen ló fò ẹ ọ pé bàbá àwọn tẹ àbí òní tẹ ọ tẹ bàjẹ́ ìjọba ṣe jẹ́ kò túmọ̀ sí pé wọn náà ya kántá fi tó wọn á jẹ́ pé ìwọ náà ò ní ti dáadáa sí wọn ọkàn máa kájúlẹ̀ ọmọ tó ti ní after all ẹbọ máa ń jẹun after all ṣé báwọn náà wọn tọ́jú ẹ̀ tó fi rí fẹ́ báwọn náà lá ọjà bó ti jẹ́ mẹ́rin àbúrò rírà ló gbé wa lọ bẹ̀. ọwọ́ nínú ẹgbàá wa míì wọ́n ní wọ́rọ̀wọ́hù ahmadu wà tìrìmìdì mọ̀súlá wọ́n ní ahmadu àti tìrìmìdì wọ́n gba ọ̀rọ̀ yìí kan náà wá o ìgbà ìforíkanlá méjì ló ń bẹ nínú suratul hajj wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam nínú hadith Uqba ibn Amir náà láti sọ Abu Dawud náà gbà jalla man la yashu ọlọ́run bá ní kì í gbàgbé ọlọ́run bá ní kì í ṣàṣìṣe Ibn Hajar bó ti ṣe nímọ̀ tó yẹn bó ti ṣe karabata tó nínú ma hadith ó ti ṣe gbọ́dọ̀ pé àwọn ò rí nínú sunan Abi tó wọ́n sì rí nínú sunan Tirmidhi wọ́n rí nínú Musnad Ahmad ẹ̀ bí Musnad Ahmad ṣe tóbi tó wọ́n rí ń bẹ̀ sì rí nínú sunan Abu bó ti kéré lẹ́gbẹ̀ẹ́ Musnad Imam Ahmad ọlọ́run ọba nìkan ni kìí ṣàṣìṣe ọlọ́run ọba nìkan lọ́mọ gbogbo nǹkan àmọ́ àwa kẹ́ni àìmọye nǹkan tó ń wo lẹ́gbẹ̀ẹ́ rẹ tó sọ pé kò sínú síra wọn. tọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lánàá nú ọ lọ. lọ́wọ́ bó mú fọ́ sí nǹkan kan yóò mú wọ́n máa sọ àtìsí àwọn olùmọ̀ ńláńlá láti gbẹnu àtẹ́lù wọn àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ orí wọn ò lè kàkè because àwọn olùmọ̀ àpọ́nlélé yẹn máa ń ṣe fún wa èèyàn kì í tẹ́ wọn kó wọn wá gbà yìí akẹ́kọ̀tà nítorí pé ibi tẹ́ ti gbọ́lá fún wa ẹni ọlá ni wọ́n láṣẹ oníkéwòwò gbà tí àwọn ń ṣiṣẹ́ fún ẹ̀sìn Islam yìí báyìí Al-Hafiz Ibn Hajar láti nǹkan bíi eh, four hundred and something years ago àbí ó ti ẹ̀jú bẹ́ẹ̀ lọ kásọ kásọ pé bíi bíi bíi bíi bíi five hundred six hundred some as-Suyuti eh, ni four hundred and something years ago Ibn Hajar ẹ tún fi bíi hundred years kún ní nǹkan bíi five hundred years ago wọn ti ṣe fẹsẹ̀ Islam yìí báyìí kò sí ẹni tí ń tẹ̀wé ńgbà náà gbogbo àwọn tíra tí wọn ń wò tí wọn ti sọ pé nìkan gbà ọwọ́ wọn fi kọ́ ní ìsèyí tí wọ́n tẹ̀ mélòó lẹ́ lè kà ẹ ẹ ẹ lè kàwé ẹyọ kẹtẹ láàrin ọdún mẹ́wàá kí lẹ fẹ́ fi ṣe njẹ́ ọba ti rìsọ́ọ̀tì sówó ní ìsinsẹ́ ń dààmú pẹ̀lú rẹ so àwọn ti ka ìwé tí wọ́n fọwọ́ kọ wọ́n tún yẹ̀wò fínífíní fínífíní lábala lábala subhanallah rahimahumullah torí ẹ̀ ńgbà tó ní Tirmidhi lọ́gbàá wa ní ìsìn tó bá wo Musnad al-Imam Ahmad wọ́n tẹ̀ jáde kó lè bá a rọrùn fún wa á ṣèwádìí nínú fifty volumes. tí Malik Fahad tó kó rẹ̀ kalẹ̀ sọ wá rọrùn ká fifty volumes kó lè bá a rọrùn nípa. tí ẹ bá ń wádìí sì kan bẹ̀ tó o sì jọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ tó bá ti ti ti ti ti ńgbà tó bá fi sí fifty pages ó ti sùn lọ lórí àga ńgbà tó o bá rí ń tọ́ wa subhanallah sáwọn àga tó ní tìmùtìmù yìí gan wọn èdè èèyàn kẹ́kọ̀ọ́ tọ́tọ̀ bá jókòó lẹ́lẹ̀ síbi ń tọ́ oorun ò ní wá gbogbo ẹ̀ làwọn àbá yìí wá ń ṣe ń tí wọ́n fọwọ́ kọ́ torí ẹ̀ rahimahumullah ó ní àlékún wá nínú rẹ̀ famallam yasjudhuma ẹnjọ́ bá ti ní forí kanlẹ̀ nínú wa fala yaqra'aha fala yaqra'aha tí wọ́n bá ti ní forí kanlẹ̀ láyé méjèèjì kọ́ ẹ̀ àmàkè o. وسنده ضعيف كما لا والحمد لله ولا جاء بتافة دروس لوني أبي كاكا حديث عمر رضي الله عنه قل يا أيها الناس أيها إنا نمر بالسجود أمن كالقرآن دي بيتواتي نكا فوري كان له فمن سجد فقد أصاب أن يعني جبا فوري كان له وتسي انتو سي دي دي wa man lam yasjud ẹni tí o bá ti forí kanlẹ̀ fala ithma alayhi kò sẹ́ṣẹ̀ lórí ẹ̀ mo rò pé yé wa eléyìí fi hàn wá pé ọ̀rọ̀ àwọn tí wọ́n pè ń súnà ńkọ́ ó lágbára ju tàwọn tí wọ́n pè lọ́ràn yẹn lọ rawahu al-Bukhari al ló gbà wá kò síyè méjì nípa kó fẹsẹ̀ nílẹ̀ wa fihi inna Allah ta'ala lam yafrid as-sujud illa an nasha'.

bó tilẹ̀ jẹ́ pábala kan nínú sọ́láàtì ni àwọn amájẹ̀mú tí ó jẹ́ ọ̀ràn àyàn síwájú sọ́láàtì kìí ṣe ọ̀ràn àyàn síwájú sùjúdù tíláwà alásùwáhì ètò ọ̀dọ́gbàdù wọlé ọ̀fà ò ní pé ó lè ṣe sùjúdù tíláwà láì lálùwàlà ó sì lè ṣe sùjúdù tíláwà láì kọjú sí alùkébìlà torí pé kìí ṣe sọ́láàtì ṣùgbọ́n ká ṣe ọlọ́lá o ẹbí àdìsí tó tọ́ka sí pé ojú àmọ́ ti àṣẹ pọ́n nígbà tí wọ́n máa nábì Adam tó bá ti sùjúdù sílá o sẹ́wọ̀n kí sùjúdù yìí náà ni lọ́kọ̀ láti ṣe fún baba ńlá wa tó fi sórí ibú dójú ti àṣetọ́ àná jẹ́ kí ọkàn rẹ̀ kọ́ gbọgbẹ́ kọ́ bàjẹ́ látàrí pé wọ́n ṣe ń tọ́lọ́mọ bá ní kó ṣe tí ò ṣe káti wàá máa rántí pé alukurani ta ké tá a fi dẹni tí ó forí kalẹ̀ ká jẹ́ kí kíké rẹ̀ kọjá torí tọ́lọ́mọ torí gbogbo ní a bá ti lẹ́sìn ṣíṣe kọlọ́jà pé al-ikhlas kásàfọ̀mọ́ rẹ̀ fọlọ́ èyí tá a bá ṣe nítorí tọ́lọ́ ọba ló máa ń ṣẹ́kù gbogbo ní a bá ṣe nítorí àwọn èèyàn kò kò síbi kankan tí ọba wa dé àti ìdànù lélẹ́yìn kọ́lọ́ wọn má ṣe ṣe láti dà. àkùránì tá a ké tá a ní ká ṣe ikhlas nínú rẹ̀ tá a ké débi sùjúdù tilawa ẹ má tún jẹ́ àgbàgbé ikhlas náà nígbà tá a bá forí kalẹ̀ ká tún jẹ́ ní tó ní ikhlas yẹn pé allahu rabbul alamin ọba tó tó forí kalẹ̀ fún lónìkan yàtọ̀ sí nǹkan míì onímọ̀ mà forí kalẹ̀ fún o ọlọ́run dákun gbà lẹ́sìn lọ́wọ́ mi ẹ̀kọ́ wà ní inú ẹ̀mí wa ńgbà tá a máa ń ṣe bẹ́ẹ̀ kọ́kàn má jẹ́ ẹni gbára gbóná wọ́n lè yàn máa forí kalẹ̀ ń èmi náà ṣe eléyìí ọ̀dà tó. kó o láti sọ́kàn pé eléyìí ìlànà anabi sallallahu alaihi wasallam òun ṣe bẹ́ẹ̀ láti jọ́sìn tẹ̀lé lánàá anabi wa Muhammad sallallahu alaihi wa kó o sì máa tara rẹ̀ mọ̀ yìí pé ah islam mọ̀ ga púpọ̀ ẹ̀sìn tí kò gbà fún wa láti gbára dálẹ̀ láti forí kanlẹ̀ fẹ́nìkan yàtọ̀ síta ni allahu rabbul alamin ìwọ wa máa dúpẹ́ látàrí tó ṣe fún ọ tọ́ ọ ọ̀sẹ́ ọwọ́ amatara rẹ̀ máa burú àtàìríran eléyìí ti ń bẹ fún àwọn ọ̀sẹ̀ bọ nínú báwọn ṣe ń gbára dálẹ̀ fún èèyàn ẹgbẹ́ wọn tí wọ́n ń dọ̀bálẹ̀ fún èèyàn ẹgbẹ́ wọn tí wọ́n ń fẹ̀kẹ́ gbolẹ̀ fún èèyàn ẹgbẹ́ wọn kódà wọ́n tún kúnlẹ̀ tí wọ́n tún forí kanlẹ̀ fún èèyàn ẹgbẹ́ wọn gbogbo ẹ̀ náà là ń rí practice lọ́dọ̀ àwọn ẹni tí wọn kò gbọ́ ìsìláàmù yìí bọ́ fẹ́ kó ṣe pé mùsùlùmí làwọn náà ń pera wọn àdúgbò ẹfọlọmọ bá wa eléyìí yóò tún mú ọmọ ike alukur'an ọ̀rọ̀ Ọlọ́run ọba níṣẹ́ wo alukur'an sí gbogbo òwe yòókù kò sí ìwé kan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sọ ń bẹ pé tí ọba kà débì kan ó forí kalẹ̀ kò sí tí ọba sì má dákùnjá mà bí dictionary ni bí encyclopedia ni bọ́kàn náà òwe tó sì ti síwájú ni bóyá tàwùrọ̀ àtàbọ̀yá ìnjílà bóyá zabur tí wọ́n sọ pé tí wọ́n bá ti kà débi kan ó forí kalẹ̀ àmọ́ eléyìí tún jẹ́ khasatun min khasa'is al-islam eléyìí bẹ nínú nǹkan kan nínú àwọn nǹkan tó tá a ṣe ládàáyà rí fún islam tí ò sí nínú ẹ̀sìn mi torí rẹ̀ adúpẹ́ fọlọ́ lórí ìdára islam ọlọ́run bá kó túbọ̀ fún amánà kó túbọ̀ ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé jẹ kó fi ikhlas kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ nínú gbogbo dábàá ń ṣe. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله الله أكبر الله أكبر عليكم السلام أنا ممكن الطوال المفصل أو قصار المفصل طوال المفصل أنا لتبير لا تبير القرآن في تفدي يواجه قاب قصار المفصل مين لاتو قاف في سورة النعيم عليكم السلام السلام عليكم عليكم نعم هو اوبشنال هو اوبشنال àfi tó bá ṣe pé ká jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ bá wà optional ibi tí irun bá ti jẹ́ kó ní àtàyà méjì sọ optional gbogbo ìgbà tí òkúkú ti jọ́ràn yẹn wọ́n jókòó àwa ń lọ dùn. torí àdìsí anábì sọlá àṣìlá tó ní nàmà jọ́ọ̀lẹ̀ ìmáàmù lè sẹ́mẹ́bẹ̀ wọ́n fi ìmáàmù síwájú nínú kẹ́lẹ́ bá máa wà ìyàtọ̀ sì ń bẹ láàrin tá a ṣe níṣẹ́ àti tá a sọ lọ́rọ̀ tó bá ṣe pé ọ̀rọ̀ bá pàápàá jùlọ tó bá pé jẹ́jẹ́ wọ́n máa ń ṣe ọ̀rọ̀ nípa rẹ̀ fẹ̀ bí ìgbà tẹ bẹ̀rẹ̀ ọ̀sọ́lá àti ìṣẹ́ ṣe Allahu Akbar ìmáàmù rẹ̀ ò ṣe wọ́n sì rí pé ń bẹnu súnà gbọ́dọ̀ ó sì ń ṣe kò sí ìyapa mẹ́ torí pé ọ̀rọ̀ ni ẹnìkan ò sì gbọ́n tẹ́nìkan ṣe àti tẹ́nìkan ò sì. yàtọ̀ sí kọ́jẹ́ pé ìmáàmù rẹ ti wá dúró ìwọ́ wá jókòó kalẹ̀ ilé ẹ̀ mukhalafa sarihan ìyapa tí ò sí tí ò lábùlànù ni àti ìmáàmù rẹ ti dúró ìwọ náà dúró gbà tó jókòó ìwọ náà jókòó ìmáàmù ọ̀gbọ́dọ̀ lọ sùjúdù tìláwà kí wọ́n wá dúró nǹkan wà ọ̀pṣánà ọ̀pṣánà báwò náà àríkù sọ̀rọ̀. ó sún gbàgbé kọ̀dájú pé kò kí ọ̀ kọ̀dájú pé kò kí ọ̀ gbogbo ẹni tó bá fi lè sùn gbàgbé lórí ìrùn kí ni ó sì torí pé nu súnà yóò lọ sí kí ni náà nínú súnà ni pé sẹ́yìn máa ń kírun wọn náà àdé ti sọ̀hìn tó ń bá fi lè kun yàn kọ́ pààrùn tí kọ́ lọ sùn torí pé ẹ̀rù ń bà wá ó mọ̀ yàn kébi tó ti fẹ́ ṣàdúrà fúnra rẹ̀ ní ìdùnnú àti ẹ̀kọ́ ìfúnra rẹ̀ tẹ́lẹ̀ anabi sọlá àti nàṣọ. kátó wọn á pé ẹ ló ti sùn gbàgbé kò tó gbé o àkọlọ sùn. ọjọ́ bó ti jẹ́ béèrè béèrè kejì. náà ó ti parí béèrè lẹ́ẹ̀kejì. Ó sì bára yìí sùn kò ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí ní Islamic country bó làwọn fẹ́ ra wọn. gbogbo ètò ń tura láti sọ lálẹ́ yìí. sọ sọ tura láti sọ um, ṣe wà ló ń ṣe yàrá mi àwọn ní kó ẹgbẹ́ mi tí ọba kí wà kí la lè ṣe pé pé bàbá bá bàbá dá wọn lóhùn tí ó bá. gbogbo ti dìnnà yàní torí pé tí wọn ní ọ̀rọ̀ tó bá pọ̀ jù àṣìṣe ló máa mú wa kí ni ìdájọ́ kọ́dọ̀ọ́kùnrin ó kí ọ̀dọ́bìnrin kọ́dọ̀ọ́bìnrin ó kí ọ̀dọ́kùnrin bẹ́ẹ̀ sì kò ní di islamic country kò ní di pé wọn ì bára wọn sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ bára wọn sọ̀rọ̀ so àmọ́ ò béèrè bẹ́ẹ̀. Thank you.